Good evening, my people. Happy weekend to you. Mo wá lálẹ́ mo wá sọ̀rọ̀ lórí bí obìnrin bó ṣe lè máa ṣe ní inú ilé ọkọ ẹ̀ èyí tó jẹ́ pé ó fi máa rí ojú rere ọkọ. Irú ìwà tó yẹ kóbìnrin máa wò nínú ilé. No a jọ máa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò náà ni because ó máa ṣe wá láǹfààní. báwo ló ṣe yẹ ká tọ́jú àwọn ọkọ wa? báwo ló ṣe yẹ ká tọ́jú àwọn ọkọ wa? báwo ló ṣe yẹ ká tọ́jú ilé? If today is your first time on my channel, please can you go straight to that notification bell? so that whenever I post a gist, you can get it. You see, that notification bell is very, very important. To my whole subscribers, I say thank you. Thank you for your support. Thank you for everything. God Almighty will bless you. Obìnrin, ìwà wo ló yẹ ká máa wò Ìwà tó dá ló yẹ ká máa wò nílé ọkọ. Obìnrin tó bá ṣe ìkẹ́ ọkọ, á bá ojú rere ọkọ, á bá pàdé. Tí obìnrin bá jí làárọ̀, ó yẹ kó kí ọkọ ẹ̀, kó kúnlẹ̀ fún ẹ̀, kó kí ọkọ ẹ̀ Gẹ́gẹ́ bí àwọn baba ńlá baba wa, àwọn ìyá wa, bó ṣe ń kí àwọn baba ńlá baba wọn. Kó kí ọkọ ẹ̀ pé "ẹ káàárọ̀, ṣé ẹ sùn dáadáa?" Lẹ́yìn ìgbà tó bá kí ọkọ ẹ̀ tán, ó yẹ kó lọ se ó breakfast, oúnjẹ àárọ̀ ó yẹ kó lọ sè fún ọkọ ẹ̀ kó se oúnjẹ tí ọkọ ẹ̀ máa jẹ fún un kó bá ìtò omi tó fi máa wẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ìlú tí omi gbígbóná ń yọ ni kó ṣètò bí ọkọ ẹ̀ ṣe máa wẹ̀ tọkọ bá wẹ̀ tán tọkọ jẹun tó bá jẹ́ pọkọ tó ń lọ síbi iṣẹ́ ni kó bá gbé báàgì ẹ̀ kó sì débi mọ́tò kó gbé báàgì ẹ̀ sínú mọ́tò kó fún un ní pẹ́ẹ̀kì kó ní ó dáa ọjọ́ èní á san yín sí rere o á san yín sówó á san yín sọ́mọ o á san yín sálàáfíà o. tí obìnrin bá ṣe èyí tí ọkùnrin yẹn bá ń lọ ibi iṣẹ́ ó máa máa ronú pa obìnrin yẹn ó máa máa rò ó pé ah mà dúpẹ́ fún ìyàwó tó fún mi o. Kò dáa kí obìnrin dọ̀tí. Nígbà tọkọ ẹ ti wá jáde, wà wá tún lè ṣe. Gbogbo nǹkan tó yẹ kó clean, aṣọ ni o, tẹ́bẹ́ẹ̀dì ẹ, tẹ́bẹ́ẹ̀dì tí wà tọkọ ẹ fi sùn. Àwọn obìnrin míì Ìgbà tọkọ bá dé, ó tún máa bá bẹ́ẹ̀dì yẹn ní kò ní tẹ́. Ọkọ máa bá bẹ́ẹ̀dì yẹn ní láì tẹ́ ni. Tó bá jẹ́ pé ẹ ti sùn sórí aṣọ ibùsùn yín tó ti tó bí ọjọ́ mélòó kan, ká kó fọ̀ kó tẹ́ mi sí. Jẹ́ kí inú ilé ẹ jẹ́ kó wà ní tónítóní. Tó bá ń ṣe yìí, ó máa bójú rere ọkùnrin yẹn pàdé inú ọkùnrin yẹn máa máa dùn láti wálé ni ṣùgbọ́n kọkùnrin jáde kó lọ bí iṣẹ́ kó délé kó bálé kó bálé ní dídọ̀tí kó wá dá gbogbo abọ́ tó ti fi jẹun láti bí ọ̀sẹ̀ kan á wà nù sink ò fọ̀ gbogbo inú ilé á máa rùn ọkùnrin wo ló fẹ́ ló fẹ́ máa ilé báyìí kò ní tètè wọlé bọ̀rọ̀ ó máa dúró síta ni Ṣùgbọ́n tí inú ilé bá wà ní títónítóní, àh! Òun gan an ó máa sọ fún ọ̀rẹ́ ẹ pé òun lọlé. Àwọn ọ̀rẹ́ ẹ máa ma wí pé kí ló dé o dẹ̀ bá wa ṣe fàájì? A lóun lọlé, òun lọ bá ìyàwó òun. Nítorí ó mọ̀ pé ìgbà tó ń bá máa ti délé, inú ilé máa wà ní mímọ́ mímọ́ ni ìyàwó òun dẹ̀ ń fi òun lọ́kàn balẹ̀. Obìnrin, irú obìnrin wo ni ìwọ? Obìnrin ìmí báyìí bọ́kọ ẹ̀ bá ṣe dé báyìí ó máa máa bọ́kọ ẹ̀ jà ni. Èyí tó yẹ kó lọ pàdé ọkọ ẹ̀ kó gba báàgì lọ́wọ́ ẹ̀ kó pẹ́ẹ̀kì kó ní ah my dear ẹ tètè lọ sanra o kí n máa yín set table o. Wàá tún pè gan ní ọ́fíìsì pé oúnjẹ wo lẹ fẹ́ kí n ṣe fún yín lálẹ́ yìí fún dinner. Ṣókèlè lẹ àbí soft food. Ṣùgbọ́n obìnrin mi nígbà tọkọ bá dé tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ Tọkọ bá dé, tọkọ bá bèrè oúnjẹ, ó máa fún lépè ni. A ní fẹ́ pound ni? Kò lọ ibi iṣẹ́ o, ilé ló wà o, ó ń wo tẹ́lì ni o. A ní ṣé o fẹ́ pound ni? A nígbà tó ń bọ̀, kí ló dé tó ra Mr. Biggs bọ̀? A ní fẹ́ pound ni? Irú obìnrin ni Ọkọ ló tún máa lọ bu gàrí sómi àt'ẹ̀pà. Ǹkan tó fi máa ṣe dínà nìyẹn ó máa ní wò ó mo ṣẹ̀ṣẹ̀ lọ tọ́ péǹtì ní ṣó fẹ́ kí péǹtì mi bàjẹ́ ni èyí oúnjẹ kò sí lọ́kọ́ á bá da gàrí sómi lábá máa wá gàrí mu tóbìnrin máa ṣe báyẹn kò lè rójú rere ọkùnrin yẹn ìgbà tó bá yá márèjì yẹn máa túká ni because ọjọ́ kan tó bá ti rí obìnrin ìmíì tó wùwà dáadáa sí i ó máa yí padà ni ọkùnrin yẹn máa yí padà ni. Fọ aṣọ ọkọ ẹ lásìkò. Mi ò sọ pé kẹ má kaṣọ fún dry cleaner o but àwọn aṣọ mi wà tó yẹ pé ẹ lè fọ nínú ilé. Nǹkan irú àwọn aṣọ tí ọkọ yín ń wọ̀ sábẹ́ pants àti t-shirt, under, underwear ẹ bá ọkọ̀ yín fọ̀, ẹ bá a ká, ẹ jẹ́ kó wà ní ìmọ́tótó. Ọkùnrin tó ti lọ ibi iṣẹ́, wà wá mú underwear ẹ̀, wà wá ẹ̀ sínú omi. A wà nínú omi fún bí ọ̀sẹ̀ mẹ́ta, gbogbo ẹ̀ a ti máa rùn, a ti bù sínú omi. Ah! Kò da kí obìnrin máa wùwà báyìí. Tí ọkùnrin bá rí pé obìnrin ń ṣe bẹ́ẹ̀, ọkàn máa ṣí ni. Irú obìnrin wo nìwọ? Bọ̀wọ̀ fún ọkọ ẹ. Obìnrin mí báyìí, ọkọ ẹ máa sọ ọ̀rọ̀ kan, òun á fún ní mẹ́fà ni. Má jẹ́ aya tó ń ṣépè. Má gbàdúrà fún ọkọ ẹ lásìkò, àsìkò àti àwọn ọmọ ẹ. Àdúrà aya ó ń gbàdórí ọkọ. Bẹ́ẹ̀ni, kẹ́ tó sùn ẹ gbàdúrà tẹ́ bá jí ẹ gbàdúrà máa fàdúrà ránkọ ẹ lọ́wọ́. wà á rí pé tó máa ń ṣe èyí wà bójú rere àánú ọkọ ẹ pàdé. máa rántí ọjọ́ ìbí ọkọ ẹ. It's not about giving your husband gift, but sometimes you can pray with him lọ́jọ́ birthday ẹ̀ kí i ṣàdúrà fún inú ọkùnrin yẹn máa máa dùn ni àwọn obìnrin míì wọn ò tiẹ̀ rántí birthday ọkọ wọn they are so selfish ara wọn nìkan náà mọ̀ máa tọ́jú ọkọ ẹ̀ máa bá gé èkánná ẹ̀ tẹ́ èkánná ẹ̀ bá gùn bá a gé e. ní my ẹ jẹ́ kí n wèé kánná yín tó bá ti gùn bá gé e tó bá jẹ́ pé o mọ wọ́n ṣe ń ṣe pẹ́ńdíkìọ̀ help ọkọ ẹ láti ṣe fáìlì kánná ẹ̀ kó o trim ẹ̀. lot of ìwà tá a lè wù ní tá a lè fi jèrè ọkọ wa tá a lè fi win at ọkùnrin yẹn kò ń ṣe pé ká máa bú ọkọ wa tó bá ti sọ̀rọ̀ kan kó sọ mẹ́rin tó bá ti sọ̀rọ̀ díẹ̀ báyìí kó sọ mẹ́wàá aya rere ò kì í ṣe báyẹn o aya rere obìnrin rere kò kì í hùwà tí ò dáa kò kì í gbé ọkọ ẹ̀ lẹ́mìí gbóná kò kì í gbẹ́mìí ọkọ ẹ̀ sókè. Okay jẹ́ olùrànlọ́wọ́ obìnrin fún ọkọ rẹ má bìlíìfì pé ẹ o nìkan ló gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ọkùnrin mi ò lè má gbowó owó iṣẹ́ ẹ̀ gan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n support your husband tí ọkùnrin tó bá jẹ́ pé nínú gbogbo bills ilé òun ló ń take care everything bó jẹ́ oúnjẹ tó máa máa sè fi support ẹ̀ má kàn máa depend believe pé gbogbo nǹkan ó gbúdọ̀ máa ṣe ìgbà míì náà ó máa ń sú ọkùnrin o ṣùgbọ́n ọlọ́run kò ní jẹ́ kí ọkọ tiwa kò ní jẹ́ kí ọ̀rọ̀ wa sú tọ́jú àwọn ọmọ ẹ̀ gbàdúrà fáwọn ọmọ ẹ̀ tọ́jú àwọn ẹbí ọkọ ẹ̀ kó wọn mọ́ra má jẹ́ ìyàwó tó yẹ pé kò kí ń fẹ́rẹ́ bí ọkọ. Má jẹ́ ìyàwó tó yẹ pé wàá sọ pé à ẹ pè mí pẹ̀ ń bọ̀. Má jẹ́rú ìyàwó báyìí. Mo rò pé gbogbo àwọn nǹkan tí mo sọ fún wa lálẹ́ yìí ó máa ṣe wá láǹfààní. Ó máa ṣe wá láǹfààní nílé ọkọ wa. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o ẹ máa fi àdúrà ran ọkọ yín lọ́wọ́ o ẹ máa fi àdúrà ran àwọn ọmọ yín lọ́wọ́ o ọlọ́run elédùmarè á ṣàánú fún gbogbo wa o àmì àṣẹ. This is Mashola Gist TV. Thank you. Subscribe, like, and share. God Almighty will bless you all. Love you.